ṣé mọ̀ wípé láti ìjọ ọba yìí níyàwó kan ọba máa ń níyàwó tí máa pọ̀ ni àwọn olórí àwọn olórí kábíyèsí pẹ̀lú àwọn ọmọ wọn oníkálukú wọn á mú yàrá. chọ́ọ̀chì níbí yìí tẹ́lẹ̀ níbi wọ́n gbé jọ́sìn ni láàfin. odò ìgbàgbá rèé odò ìṣẹ̀ǹbáyé ni ẹ má fojú lásán wò ẹ má sì fojú kéré ẹ̀ odò yìí ni obòkun máa ń lò láti fi ṣe omi àìfọ̀. tí wọ́n bá kó dò yẹn tí wọ́n fẹ́ bọ́ tí wọ́n fẹ́ ṣe àwa máa mú èkuru lọ́wọ́ sẹ́mọ tí wọ́n pè lèkuru èkuru tí àwọn obìnrin máa ń sùn. àfúnlójú lórí àfún lójú lẹ́gbẹ̀ẹ́ èkúrú yẹn àá wàá bù sọ́wọ́ báyìí àá gbé sí omi àwọn ẹja yẹn wàá máa jẹ lọ́wọ́ wa. lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni. wọn ní bẹ̀rù. bíbẹ̀rù ó wọn kò sẹ́ni tó pa wọ́n nígbà tí mò ń lọ mo débi ká ní ojúbọ yẹn wà báyìí mo débi bíi bíi mo á rí kinní obìnrin ni ó tó ra bàtà báyìí. ó tóbi. ó tóbi ó wá pupa tó pupa fo ó pupa jàwé lọ ó pupa fo ni màá rí orí mi wá gbá gan yìí orí mi sú ọjọ́ kan ní orí mi wá sú mi ò lè mú fún mọ́ mo kàn ń bá rí ló bá ṣe yìí ó ṣe bẹ́ẹ̀ ní yíra báyìí ní idẹ wá dó wọ́ọ́ idẹ idẹ gidi ó dún ó dún gan-an ẹlẹ́dàá ọ̀run dẹ́n gbọ́ tí mo sọ yìí. ẹni fọlọ́ ń ṣẹlẹ́rìí ọ̀rọ̀ yìí. áá tí mo gbúrò idẹ yẹn dáadáa hmm. ó sì lọ ó fẹ́ tóbi ó fẹ́ tóbi thirty minutes kí n tó lè move. ẹ̀ẹ́ ó wọnú omi yẹn. kò wọnú omi. ìbòló wa wọ̀. ó kàn yí padà báyìí náà ni ó ṣe yìí báyìí ká ní ibi tí ká ní omi ẹ̀ wà bíi bíi. Mm ibi tí wọ́n ti ń bọ́ yẹn wà bí ibi tí wọ́n jókòó sí. ibi tí wọ́n ti ń bọ́ yẹn náà ló ti yíra ah, padà. àwọn oh, ibẹ̀ náà ló ti yíra padà ibẹ̀ náà ló jókòó sí. ṣó wàá datẹ́gùn ní àbòdì kankan. mi ò sá mọ̀ bó ṣe. n tẹ́ mọ̀mọ́ ní pẹ́ẹ́rí bó yíra. wọ́n sá mọ̀ pé èèyàn kan yíra padà. Yorùbá Gidi ọkọ lọkọ mi ọkọ mi ìsọkọ olóṣì o ọkọ lọkọ mi ọkọ mi ìsọkọ olóyà ẹ ìsọkọ olóṣì o ẹ ìsọkọ olóyà o ọkọ mi ọkọ mi ìsọkọ olóṣì o àròwò ṣeun rè á lulẹ̀ ayé àròwò ṣayé ò ẹgbẹ́ mi òyìnbó ìfẹ́ ló kó kọ́pẹ́ mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ àrògbó ṣàyé òwe òyìnbó ìfẹ́ ló kó kọ́pẹ́ mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ ọjàre àrògbó ṣàyé òwe òyìnbó ìfẹ́ ló kó kọ́pẹ́ mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ àrògbó ṣàyé òwe ṣe ni ayọ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo dolóríire. Yorùbá and history Yorùbá àti ìtàn. Mo bẹ̀bẹ̀. Permit me to do this documentary in English language so many who do not understand Yoruba language can benefit from it. Ìlú Ìbòkun, Ìlémùrè gan-an ni orúkọ tí ìlú yìí ń jẹ́ tẹ́lẹ̀. Akíkanjú ọkùnrin kan tó jẹ́ jagunjagun tó gba ìlú yìí là lọ́wọ́ ìkọlù àwọn alágbára tó yí agbègbè náà ká nígbà náà ni wọ́n fi orúkọ rẹ̀ sọ ìlú yìí nígbà yẹn èyí nìní alárè ti ìlú ìlàrè ìtàn fi yé ni pé ìlú ilé ifẹ̀ ni ọbòkun ti wá òun sì ni àbíkẹ́yìn òdùdúwà lọ́kùnrin. òdùdúwà òdùdúwà yẹn òun ló bí ọbòkun ọbòkun ajíbòkun lórúkọ ẹ̀ gángan gángan tóun gan ń jẹ́ ajíbógun lórúkọ tóun gan ń jẹ́ ṣùgbọ́n wọn ò níṣẹ́ míì ogun ni iṣẹ́ wọn tí ń jà káàkiri ogun ló ń jà ṣe rí oòdùà òun yẹn ni ó dé sílé Ifẹ̀ pẹ̀lú Ọbọ̀kúnyà Ọbọ̀kúnyà jọmọ ẹ̀ wọ́n dé sílé Ifẹ̀ nígbà tó yá wọ́n ti bá àyàn náà lé Ifẹ̀ tẹ́lẹ̀ o àwọn kan ti wà ń lé Ifẹ̀ o Oòduà àyàn wá wá ilé Ifẹ̀ ló dé sí ó wá ń gbé Ifẹ̀ wọ́n máa ń jagun káàkiri wọ́n jagun kiri nígbà tó wá yá ojú ẹ̀ fọ́ ojú Oòduà àyàn ó fọ́ ìgbà tó fọ́ wọ́n ṣe nǹkan sí títí títí títí kò kò lọ ṣe òkun àwa ní àfihàn bá lọ bu omi òkun lọ́sàn bá bu omi òkun tí wọ́n bá rí omi òkun bù tí wọ́n bá fi sí ojú yẹn ojú yẹn alá gbogbo àwọn tí wọ́n dẹ̀ jẹ́ ẹ̀gbọ́n òbòkun yẹn wọn ò lè lọ òbòkun fúnra ẹ̀ lọ́wọ́ á lọ sí ló bu omi òkun nígbà tó ń lọ ó kan àwọn ìlú o ṣùgbọ́n ìgbà tó dé ìjẹ̀bú òde tó dé ìjẹ̀bú òde tó dé ọ̀dọ̀ ọ̀bántà níjẹ̀bú òde náà wá sọ pé o lè rí àwọn ju ibi tí o ti lè máa rí omi òkun bù wájú ẹ̀ fún ẹ ṣùgbọ́n ó ṣòro láti rí bú o wájú ibi tí omi òkun súnmọ́ fún inú gbógẹ̀ ni ó ṣe rómi òkun bù nìyẹn ọba ń bù ú bọ̀ nígbà tó wá dé Ìjẹ̀bú omi òkun tí ó ti rómi òkun bù ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba ń ta yẹn àwọn tí wọn wá jẹ́ ọkùnrin tá a lágbára yìí bóò ló ti ṣe lágbára bóò ló ti ṣe ṣe ni wọn wá tẹ̀lé ara àwọn tó wá tẹ̀lé Ìbùkún nígbà yẹn wá láti láti lọ́hùn tẹ̀lé wá àwọn ni wa wá tẹ̀dó sí ìjẹ̀bú-jésà yẹn. Ìbòkun at that time Ilemure was named after the warrior that saved the town from attacks of nearby warriors such as Alari, the ruler of Ilari. It was believed that Obokun migrated from Ife as the youngest son of Oduduwa. He volunteered to fetch sea water to cure his father's blindness which translated to Obokun in Yoruba language. That means someone who fetches sea water tiobu tí lùsù ìjẹ̀bú lọ́gẹ̀dẹ̀ ọ̀wá lùsù ìjẹ̀bú lọ́gẹ̀dẹ̀ ibi hàn bímọ iye o ìbòkún káre o ìbòkún àdéròrè ní àdé owó àdé ọmọ ibi hàn bímọ iye ìbòkún káre o yàkí ọ̀yá mú mi lásẹ̀ ìbòkún dọ́ni èjì iye káre o káre o káre kúyẹ̀. On his return, he was told his father was dead and he asked for his portion of his inheritances. He was told that all inheritances was given to his elder brothers. Instead, he was given a sword, Ida Dashe, sword of conquest. Idà ida shegun. wọ́n pè tó the idà Ajashe and told to get his heritage from his elder brothers on his conquest tours. He got to Ilemure, now Ibokun, where he met Ita on ground during one of the festive periods Obokun was welcomed and he requested the host should extend the celebration with drums and dancing, which was against the rules of the land. Ibokun, by the neighbor, supermaster. The host danced to the tunes of Obokun's instruction, which led to several wars Obokun conquered. Ita Adeforitikun, the host, later appealed to Obokun to stay in the town Ilimure and gave him a place to build his own house. Ajibogun, that is, Obokun, accepted the offer and sent him to Imesi Oloja, now called Imesi Ile, to become their ruler. And the third crown he gave to his second son, who succeeded him as the ruler of Ilimure Ojilagbo, abbreviated as Oyela. The town name was changed from Ilu Obokun to Ilubokun and eventually to Ibokun. It is of note that the only direct son of Obokun was the man called Olabusuke or Barabara Olokunshin who was exiled from Ibokun by Obokun because he did not trust the people Olabusuke later became Owa of Elisha, king of Elisha, and by extension of the whole Ijesha land. The person appointed by Obokun when he became old was Adelowo Ajangbodori Giefon to act as surrogate ruler for him and his descendants over the territory given to him by Ita The descendants and successors of Adelowo later transmuted to Ogboni of Ibokun or Babokun. Adelowo gangan ló gbé Ibokun and Ibokun has a four ruling uh, families and which are the descendants of Adelowo. Reason because he gave his children, his, his daughters, to those family to see if they will bear male child to be crowned since he does not have a male that is grown enough. And that is why I will borrow, because actually I will borrow now, the father is not from Ibukun in the history, but we're not going to go there. We're just going to talk about the ruling family. The Awugboro family, they are not from Ibuku, but because their mother is from Ibuku, that is why they bear the crown today. Because Adenawa was the one that actually came to Ibuku with crown, like Bia uh, Batuwa Loko, until Adenawa came in there and, and uh, you know establish himself. Then Obokun Ajiboku came. As you know, Ajiboku is the baby of uh, Oduduwa. is from Mecca. So, and he is the baby of the of the father. So that is why he was coming as a warrior, and you know, was in Iboku, and uh, they have a good. Uh, he enjoys himself with Iboku, while fighting and coming back. No matter if it's tó bá lọ jagun dé ìbùkún ló ń fẹsẹ̀ sí torí pé òun àti adénáwọ̀ ti wá di ọ̀rẹ́ nígbà tó jẹ́ pé jagunjagun làwọn méjèèjì òun ni adénáwọ̀ fi lọ́ọ́ bá gba ọ̀pá ẹ̀ àti idà ẹ̀ ní ìlà tó fi pe àwọn ìlà ní ìlà tó ṣẹ̀ ní ìlàṣẹ̀ tó wà ní ẹ̀gbẹ́ ìbùkún bẹ̀ yẹn igi mi ṣòwò olùlé ọkọ mi igi mi ṣòwò àràbà lílá èlòkè ẹsẹ̀ igi mi ṣòwò òwe igi mi ṣòwò lulẹ̀ ọkọ mi àràbà lílá èlòkè ẹsẹ̀ igi mi ṣòwò òkú bíbí ire òkú bíbí nídìílé ìyá àti bàbá òkú bíbí òkú bíbí rè nídìílé ìyá àti bàbá òkú bíbí ọmọ ògbó kan jẹ gbó kan jẹ ibùdí ọjà gbólẹ̀ mi ọ̀wá lùsù ìjẹ̀bú lọ́gẹ̀dẹ̀ ọ̀wá lùsù ìjẹ̀bú lọ́gẹ̀dẹ̀ ibi ọbímọ iye ìbòkún káre o. jimoh rotimi baba ekere ọ̀pọ̀ ìbòkún. baba kékeré ilẹ̀ ìbòkún àwọn ìbéèrè tó ṣe pọ̀ tàbí hmm. yàtọ̀ sí ìta tí ń béèrè bọ̀ látẹ̀yìnwá odò kan wà tí wọ́n ń pè ní odò gbàgbà nílùú ìbòkún kí ni àwọn nǹkan tó rọ̀ mọ́ odò yẹn báwo ni tòdò yìí ti jẹ́. odò yẹn jẹ́ bíi bíi àgbo tá a máa fún ọmọ sọmọ pé tòsí ilé wa ló wá nígbà tí irú wa wà àní ilé dókítà àní kankan odò yẹn náà fi máa wẹ̀wá ọ̀nà rẹ̀ mu faramọ́ kan ò bá yá ń ọmọ agbélọ́ ọ̀nà ẹgbẹ́lọ́ odò wọ́n gbé sínú omi yẹn omi ìgbàgbá. ìgbàgbá yẹn wàá gbé sí i wàá bomi sí i lórí wàá gbàdúrà fún ọkọ̀ àríyànjiyàn tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe nígbà yẹn tí wọ́n bá kó dùn yẹn tí wọ́n fẹ́ bọ́ tí wọ́n fẹ́ ṣe àwa máa mú èkuru lọ́wọ́ sẹ́mọ tí wọ́n pè lèkuru èkuru tí àwọn obìnrin máa sùn àfúnlójú. ọ̀yà mm-hmm. àfúnlójú lẹ́gbẹ̀ẹ́ èkuru yẹn àá wàá bù sọ́wọ́ báyìí àá gbé sí omi àwọn ẹja yẹn wá máa jẹ lọ́wọ́ wa. lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni. wọn ò ní bẹ̀rù. bíbẹ̀rù ó wọn kò sẹ́ni tó pa wọ́n hmm. wọn ò ní bẹ̀rù bàbá fẹ́ á gbé wọn sínú ọpọ́n bàbá ṣe tá a tún kó wọn dà sómi. ìyẹn àwọn ẹja tí ń bẹ ní odò. bẹ́ẹ̀ ni lójú Ọ̀ṣun yẹn. ní odò ìgbàgbá yìí. odò ìgbàgbá yìí hmm. odò lọ́sùn ìgbàgbá yìí. Ọ̀ṣun ìgbàgbá. Ọ̀ṣun ìgbàgbá la ń pè é hmm. Ọ̀ṣun ìgbàgbá. Mm -hmm jẹ́ gbọ́. bómi yẹn fi kéré tó yẹn àwọn ìjà wà náà. Ah! omi yẹn bàjẹ́ ni àìtọ́jú ni tó bá jẹ́ omi tó nítọ́jú ni ẹ̀bá rí i pé omi gidi ni tó bá jẹ́ pé onítọ́jú ni nígbà tẹ́ débẹ̀ yẹn àwọn ẹja gan máa jáde tẹ́ ẹ́ rí wọn náà bá ti ń gbọ́ fọ́ yín ni wọ́n máa sáré bọ̀ ń ta. wọ́n rò pé afẹ́ fáwọn oúnjẹ àbí wọ́n wá kíá. wàá náà wàá oúnjẹ ni tá a bá dẹ̀ ti débẹ̀ ní tá bá ti mú bá máa fún wọn wọ́n máa jẹ then ìgbàgbá tá à ń wí obìnrin ni lódò yẹn òfin ojú mi rí rí. ẹ fojú yẹn rí. obìnrin yẹn rí. ṣé obìnrin ló dodò yẹn ni ṣé yẹn ló di odò yẹn ni. èèyàn ni hmm. èèyàn ni gbogbo àwọn òrìṣà kankan tí wọ́n bọ káàkiri kò sí òrìṣà kankan èèyàn ni wọ́n hmm. èèyàn ni wọ́n. Hmm alágbára ni wọ́n ni wọ́n ah, nígbà yẹn tí hmm. à ní ọwọ́ lè ó ṣe ibi tí wọ́n ti ń bọ odò yẹn hmm. nígbà náà tá a bá ti ń lọ sójú odò yẹn báyìí ọwọ́ ọ̀tún báyìí níbẹ̀ wà wọ́n pe pèrègùn wà níbẹ̀ tí wọ́n máa gbà ibẹ̀ máa mọ́ tónítóní ni hmm. tó bá dẹ̀ tó nǹkan bí aago mẹ́wàá sí mọ́kànlá ó rí àwọn adìyẹ àwọn adìyẹ oríṣiríṣi bí adìyẹ bíi tòlótòló nǹkankan tí wọ́n máa kún bẹ́ẹ̀. kí ló wá ṣe. odò èyí tó ń sìn ni tó bá dẹ̀ túpẹ́ òní rí kan. odò yẹn ń sin àwọn adìyẹ àti tòlótòló. bẹ́ẹ̀ ni. tó tóbi. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò sí àgbà mọ́ nìbá bọ́ sáàrin ilé báyìí kó lọ wádìí tó bá jẹ́ èyí tó máa fún ẹ ni yóò tẹ̀lé ọ ni látòdò yẹn máa tẹ̀lé ọ wọnú ilé ẹbí tó ń gbé báyìí ni. adìyẹ àbí tòlótòló òun ò ní padà. kò ní padà. mo fẹ́ kí n jẹ́ nìyẹn. lọ jẹ tó máa jẹ nìyẹn. odò yẹn ló fi ta mí lọ́rẹ. bẹ́ẹ̀ ni. ó máa ń fi nǹkan tàyàn lọ́rẹ. dáadáa gidi dáadáa gidi nígbà yẹn ṣùgbọ́n ìgbà tí ò sí tọ́jú mọ́ tí ò sí nǹkan kan mọ́ tí o sí àwọn àgbà tó ń tó ń tọ́jú ẹ̀ mọ́ ní gbogbo yẹn la kúrú ẹ̀ mọ́ ní gbogbo ẹ̀ parẹ́. wọn àpọ̀ mọ́ báyìí. ta ló fẹ́ lọ bọ́. àjẹ́ pé òòṣà tá a bá fojú ọmọdé mọ̀ parun ah, ah. ní parun o. wọn ò bọ́ mọ́ àwọn ẹgbẹ́ kan tó wá wá láti kóńjó ní hmm. tó ní òun ìyá ọ̀sùn kankan dábàá ẹni gbé bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì bíi ó tún ti padà. ǹjẹ́ gbọ́ so kò sẹ́ni tó bọ́ mọ́ kò tiẹ̀ sẹ́ni wọn ò tiẹ̀ tún ṣe mọ́ gan-an tó o bá débẹ̀ o lè mọ̀ ìkótó gidi ni tó o bá débẹ̀ obìnrin ọ̀hún náà lọ́sẹ̀sẹ̀ wá sán bẹ́ẹ̀ yìí kó tó kójú ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ sọ pé ẹ̀yin fúnra yín rí obìnrin tó ti rí. sórí ọjọ́ tí mo rí yẹn hmm. èmi lọ láti odò gbàgbà mi láti lé ń hmm. odò gbàgbà la ń péjú tá a jókòó sí i mo á lọ nígbà tí mo ń lọ mo débi ká ní ojúbọ yẹn wà báyìí òde bíi bíi bíi màá rí kìnìún obìnrin ni ó tó ra bàtà báyìí ó tóbi ó tóbi wá pupa tó pupa fo ó pupa jàwé lọ ó pupa fo ni màá rí orí mi wá gbá gan yìí orí mi sú ọjọ́ kò ní orí mi wá sú mi ò lè mú fún mọ́ mo kàn ń wo mo bá rí ló wá sí yìí ó ṣe bẹ́ẹ̀ ní yíra báyìí idẹ wa do wo. idẹ idẹ gidi Odun. dún ó dún gan ẹlẹ́dàá ọ̀run dẹ́yìn wọ́n tí mo sọ yìí. ẹni fọlọ́ ń ṣẹlẹ́rìí ọ̀rọ̀ yìí. ah ah tí mo gbúrò idẹ yẹn dáadáa ó sì lọ ó fẹ́ tóbi ó fẹ́ tóbi thirty minutes kí n tó move. Eh. O wọnú omi yẹn. kò wọnú omi. ìbò ló wá wọ̀. ó kàn yí padà báyìí ni. ó ṣe yi báyìí tó ká ní ibi tí ká ní omi ẹ̀ wà bíi bíi hmm. ibi tí wọ́n ti ń bọ́ yẹn wà ibi tí wọ́n jókòó sí ibi tó ti ń bọ́ yẹn náà ló ti yíra ah, padà. ibẹ̀ náà ló ti yíra padà ibẹ̀ náà ló jókòó sí. ni ní àbòdì kankan. mi ò sá mọ̀ bó ṣe. n tẹ́ mọ̀mọ́ nípa ẹ̀rí bó yíra. wọ́n sá mọ̀ pé èèyàn kan yíra padà. Hmm. mo dẹ̀ rí pupa dẹ̀ obìnrin dẹ̀ èmi ò mọ̀ bí mi ò lè wó dáadáa hmm. eh, eh, eh. mi ò lè wó dáadáa èmi gan ti gbọmọ mo kò èmi gan ò dàbí èèyàn àgbà yẹn mọ́. ìdí yín ti domi. mi ò kàn mọ̀ bí tí mo wà <laughs> àló tó thirty minutes kí n tó tún lè move. lójú kan lórí ìnàró. lórí ìnàró ibi tí mo dúró síbẹ̀ tí mo mo sá mọ́ bẹ́ẹ̀ mo ń wò bẹ́ẹ̀ torí ọmọdé ni mi nígbà yẹn hmm. mi ò mọ̀ nǹkan so ìgbà tí mo délé mo ní nǹkan báyìí báyìí mo ah, ah, ni orí ni mm-hmm. àwọn fẹ́ kí mi rí òní mm-hmm. àwọn fẹ́ kí mi rí òní kẹ́bà wọn ló fẹ́ ah, mi ni tí o bá fẹ kí irú wọn ni mi ò ọmọ yìí kan náà sọ wípé òun fojú riri. èmi. ọmọ yín kan torúkọ wọn jẹ Ọláyínká. ó lè rí i. tó bá fẹ́ fara hàn àní nígbà yẹn sẹ́ nígbà tí wọ́n ti tọ́jú ẹ̀ tí wọ́n ṣe dáadáa ẹ tó bá fẹ́ kó rí wọn máa rí ẹ̀yẹlé ẹ̀yẹlé máa kún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni pé wọ́n sìn tó máa kún gbogbo inú igbó yẹn igbó gidi wà ń bẹ́ẹ̀ nígbà náà o igi ńláńlá ó wà ń bẹ́ẹ̀ àwọn igi àràbà tó tóbi ló wà gbogbo ibi tó di ilé tó di ilé igbó ni gbogbo ibi tí mo wà yìí gan igbó ni àárín ilé wa bẹ́ẹ̀ náà ni ni bàbá wa kọ́lé sí. family house yín bẹ lókè yìí. wọ́n kọ́lé yẹn báyìí ipò ìgbà náà ni. ilé yẹn náà ṣì wà ń bẹ̀ dì sí. ilé wà ń bẹ̀ ilé wà ń bẹ̀ báyìí. ṣùgbọ́n kì í ṣe tìgbà yẹn mọ́. à kì í ṣe tìgbà yẹn. wọ́n ti wó yẹn. ètò kù nígbà yẹn kékeré ni òfin ilé bàbá yín kan ilé fọlọ́sọ ilé ilé tí bàbá náà ah, di ìgbàlódé. Ah, ilé tí bàbá bí bàbá yẹn ṣe mọ́ gan nìyẹn bó ṣe mọ́ gan ló ṣe wà ń bẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n wá mọ́ tí wọ́n mọ yípo orí bíi ti tó tóbi pọ̀jù kékeré ibi tó ṣẹ́kù tó ń gbé ń tiẹ̀ títí tó fi kú ibẹ̀ ni kékeré tó kù bẹ́ẹ̀ yẹn ọ̀tán uh, so bí ó ti ṣe rí nìyẹn. Eh, àwọn òṣàwò gan ni wọ́n wá ń dìde ń sìn nílùú ìgbòkun lọ́wọ́lọ́wọ́ báyìí. ètò a máa ń sìn báyìí ní ògbòkun ògbòkun eh, òrìṣà olúfọ́n ìta eh, àwọn eléégún wọ̀nyí ìta. Okay. Uh, ètò sájẹ pé àwọn àwọn àwọn tó ń bọ̀ tí wọ́n ti wà láyé tí wọ́n ti wà láyé àwọn ni obògùn yẹn balóró òun ni òun ló ń bọ̀ bàbá tí mo ní kẹ́ lọ wò nísìnyí oyè ńlá òun ló ń bọ̀ ìta àwọn tó kù tí wọ́n ń bọ̀ nílẹ̀ nìyẹn ìyá tají ní nǹkan kan ni kò sẹ́ni wọn ọ̀bọ nìkan kan wọn ọ̀bọ mọ́ ìyá ó ti béèrè nǹkan kan gbogbo wọn ọ̀bọ mọ́. àgbọ́pọ̀ àwọn ìdílé kan wọ́n gbé ìdílé ọba lọ sílé ẹjọ́ hmm. kí ni ìdí tí wọ́n fi pè wọ́n lẹ́jọ́ irú àwọn irú èèyàn wo sì ni àwọn èèyàn yẹn. ẹ ṣeun àwọn tí wọ́n gbé ọba lọ sílé ẹjọ́ yẹn wọn kì í sọmọ ọba ọba ìwo gangan ni wọ́n gbé nílé ẹjọ́. ọba wa náà ni àwọn èmi gan lọ sílé ẹjọ́ wọ́n pè mí lẹ́jọ́ gan. lórúkọ ọba tí wọ́n gbé nílé ẹjọ́ gbà náà. nígbà yẹn ètò tá a kọ́kọ́ ṣe gangan gangan gangan tí a ṣe ìkúárì rẹ̀ àwọn ènìgbà náà ò ní ọba adánláwọ̀. ọba adánláwọ̀ òkè. bàbá ọmọ tó ní kẹ máa wá bíi. bàbá ọ̀sẹ̀ sọ̀láyínká. Adékànmí. Adékànmí òní ọ̀nà gbé lọ nígbà yẹn gbogbo aṣèǹkwárì káàkiri èkìrun nǹkan kan gbogbo yìí la lọ sí kóòtù bẹ̀ la lọ ṣèwádìí ṣùgbọ́n àjẹrí nígbà náà àjẹ oyè wọ́n pe bàbá kan ní àkínsìn ìyẹn ò tiẹ̀ bá wọn tan yányán kò tiẹ̀ súnmọ́ wa Oǹdó ni àkínsìn yẹn àkẹ́sìn. Hmm. àkẹ́sìn wọ́n pè é. nítorí ipò ọba ni wọ́n ṣe gbé e. wọ́n ṣe gbé ṣé tí wọ́n fi gbé a lọ sí kóòtù. wọ́n ní àwọn wọ́n ní àwọn ló yẹ kán jẹ ọba a sì ní wọn kì í sára ilé wa àná la jẹ́ àná. àná ni wọ́n jẹ́ sí yín. wọ́n jẹ́ sí wa àná ọba ni wọn. àná ọba ni wọn èmi tí mo wà ń bí ìyá tó bí ọlá ìyá tó bí bàbá tó bí èmi gangan gangan òun ló bí ìyá ẹ awúgbọ̀rọ̀ ọmọ tó bí ọba John awúgbọ̀rọ̀ John ọmọ tó bí gangan kọjú òun ni àkínsìn yẹn fẹ́ mákìnsìn hmm. tó lóun fẹ́ joyè yìí o kọjú yẹn gangan bàbá awógbọ̀rọ̀ yẹn gangan ló bi òun ló fẹ́ èmi náà yìí déyọyin tọ́jàgbà ọmọ bàbá tèmi òun náà ni bàbá wọn òní fara ìbí fẹ́ wọ́n sákòrò àwọn jọ bẹ́ẹ̀ yẹn ni lẹ́yìn tí wọ́n wá torí bẹ́ẹ̀ wá sọ̀rọ̀ àwọn ọ̀dọ́mọba yìí kì í ṣe kì í ṣọmọba wọ́n ń pè ní Pálàdé kì í ọ̀tọ̀ ní kẹta. ọkàn bẹ́ẹ̀ òkú tó bá dárúkọ yẹn bóyá wọ́n máa dárúkọ tó ń ronú sí tàn láti. kò lè dárúkọ ẹ̀. lẹ́yìn Anífálájí lẹ́yìn Anífálájí oníyìí kan mi kì í sòun òun yẹn òjọba àbí kò kò dé ààfin wọn lè lọ ní ẹlẹ́rìnlá ńkọ́ ẹlẹ́rìnlá ọba ni. ẹ wọn ò rí tẹ̀bà rántí ẹ ká máa sọ̀rọ̀ ah, lédè kan wọn ìṣe ara ìlà ìdílé ọba. wọn kì í ṣe ìdílé ọba rárá torí ìgbà tá a dé kóòtù tí wọn ní kí n tójọ́ mo tójọ́ débẹ̀ náà nígbà wọn yìí ṣèdílé ọba wọn ní ṣé wọn ò jẹ ọba rí mo ní wọn ò jọba rí àpáta àbìdí ìyábára àpáta àbìdí ìyábára àpáta àbìdí ìyábára yẹn òun ni ọmọ ọba nígbà tó dé jẹ ọba tó ń hùwàkuwà tó ń ṣiṣẹ́kúṣe ni wọ́n lé lọ ẹgbọ́ ni wọ́n lé kúrò nílùú gbà tó dé lọ lọ́ba lọ sí ìdọ̀ka ìdọ̀ka yẹn ibẹ̀ ló sákù sí ìgbà tó kú àwọn ìlú wa sọ pé wọn ò ní jẹ́ kán gbé òkú rẹ̀ dé wọn bọ dọ̀lù tí wá sí sí àárín ìlú wọn ní kan lọ sí síbi tí ó kú sí lọ́hùn ṣùgbọ́n ọmọ rẹ̀ kan wá wà ọmọ rẹ̀ yẹn ló bí àdìátù obìnrin ni ìyá tó bí ìyá àdìátù. Okay òun yẹn wá fẹ́ ẹnìkan tó jẹ́ ìjòyè ọwá lẹ́sà ọwá yẹn mo gbàgbé orúkọ ọwá tó wà nbẹ ìgbà náà ni tó bá yá ọlọ́run lè ní kí n rántí ọwá yẹn ló wá bẹ ìbùkún pé kọjọ kan lọ sìnkú ẹ̀ sí àwọn ìbùkún wa ta pé láéláé àwọn ò ní gbà kan síkú ẹ̀ ṣùgbọ́n àwọn gbà kan sí sí ẹnu òdì sẹ́yìn ìlú odidi ẹ̀wà ń gbà yẹn odi náà ṣẹ̀ṣẹ̀ ń parẹ́ ni tòmátì ń wá àárín ìlú báyìí torí wọ́n ti kọ́lé káàkiri wọ́n ti lè rí odi ọ̀nà wọ́n ti lè rí ara ẹ̀ ẹ̀wà nìkan sí sẹ́yìn rẹ̀ so àwọn tí wọ́n wá gbókùn yẹn wá láti dọ̀ka àwọn wá ní fara ìbí Ìyàngó yìí bàbá bàbá wọn ni kì í ṣe àwọn tó wà ń bẹ̀ yìí o. Okay bàbá bàbá wọn ni àwọn ni agbóku yẹn àgbè wá sí ìbùkún ṣùgbọ́n ìgbà tí wọ́n gba ohun tí ọwá wí wọ́n wá sọ pé òun nígbà pé kan gbé wọ ìlú ìbòkun mo gbé lọ wọ ìlú ìbòkun ni wọ́n wá sí ẹ̀yìn odi ìlú ẹ̀yìn odi ìlú ọ̀hún ni wọ́n pè ní gidi ọjà gidi ọjà gidi ọjà gidi ọjà ọ̀hún náà ni wàdà àárọ̀ yìí ibẹ̀ ni wọ́n kọ́lé sí tí wọ́n ṣe gbogbo ẹ̀ sí ṣùgbọ́n ìgbà tílu tílu fẹ́ tó ń expect ìgbà náà ni ni ni ìlú ìlú ilé yẹn lọ́sẹ̀ wá bọ́ sáyé àárín ìlú àwọn tí wọ́n wá tẹ̀lé òkú yẹn wá nígbà yẹn àwọn ni wọ́n wá sí ìgbà ibi tí wọ́n sì kú sí ní ọkọ̀ búkà sí táwọn náà ń gbé ibi tí wọ́n ti sọ̀bẹ̀ di ilé wọn nìyẹn bí wọ́n ṣe jápọ̀ mọ́ ìbùkún nìyẹn ìyẹn kó báyìí wọ́n pé adé ìlú nǹkan kan gbogbo ìyẹn kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àti ẹ̀gbọ́rí ìgbà tí wọ́n fẹ́ du oyè yìí wọ́n sọ pé àwọn ọba adé ìlú kò sì sọ́ba kan tó jẹ́ ńlẹ̀ èyí tí wọ́n pè ládé ìlú àwọn tí wọ́n lé lọ tí wọ́n lé lọ gbogbo ni mo mọ̀ mi ò mọ̀ wọ́n sójú o ṣùgbọ́n mo borúkọ wọn kò sí tó ń jáde ìlú ń so bí si sá si bẹ̀rẹ̀ sí sí kéèsì yẹn nìyẹn adẹ̀sẹ̀jọ́ yẹn fún bíi ètò àti gbẹ́dìde fún bíi ọdún mẹ́wàá. ẹ fi ṣẹjọ́ bẹ́ẹ̀ni lórí ọ̀rọ̀ oyè yìí náà. bẹ́ẹ̀ni káyọ̀sẹ̀ wàá dájọ́ ọ̀hún ìjọdún èsì kọ́ ni wọ́n dá láti àná àṣẹ dájọ́ yẹn. wọ́n á fìdí ìlàdílé tí yẹn múlẹ̀. àwọn ah, ìpè ìdí mẹ́ta làwọn ìjọba fọwọ́ sí ni wọ́n stamp ìdí mẹ́ta yẹn làwọn mọ̀ tó ń jẹ ọba. àwọn ìdílé ẹ bá wa dáàbò àwọn ìdílé mẹ́ta tí ń jọba. adúláwọ̀ ìní ẹlẹ́nilá èjì òsè ẹ̀ta àwọn náà sì ti ń jọba láti. láti láéláé gbogbo àwọn tí mo ń wí tí mo kà fún yín bíi bíi mélòó tí mo kà fún yín yẹn gbogbo wọn yẹn ni ni wọ́n jẹ ọba ẹlòmíì jẹ méjì ẹlòmíì ti jẹ méjì àwa báyìí méjì la jẹ àbí. fọ́ọ̀nù akọ wọ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn yẹn àmọ̀ wọ́n àwọn tá a mọ̀ tá a mọ̀ dájú dáadáa báyìí ni méjì ṣùgbọ́n mẹ́rin ni wọ́n mi ò àwọn yẹn bó ṣe jẹ́ nìyẹn torí bẹ́ẹ̀ àwọn gidi ọjà wọn kì í ṣe ọmọ ọba o àwọn tí wọ́n pera wọn ládé ìlú yẹn ẹni àpáta bìdí ìyábára kan dẹ̀ bàbá náà ni kì í ṣe bàbá wọn. tí wọ́n pé àpáta bìdí ìyábára òun ni mo ní wọ́n lé lọ tí wọ́n lé lọ sí ìdọ̀ka ìdọ̀ka yẹn ló kú sí ìgbà tó kú sí ìdọ̀ka làwọn ìlú ìbòkún wá ní wọn gbọ́dọ̀ gbé wọ bí wá sí páwọn ọgbà kan wá sí ọmọ rẹ̀ tó wá jẹ́ obìnrin ọmọ kan tó bí obìnrin ni òun lọ wá fẹ́ ìjòyè kan lẹsà tó jẹ́ ìjòyè ọwá ǹjẹ́ gbọ́ àwọn ọba dẹ̀ lágbára ń gbà yẹn wọn á ní kán máa ń bẹ ìbòkún ọjọ́ kan sí kán lọ sí kán wá sí bàbá òsínbòkún ṣùgbọ́n àwọn ìbòkún láwọn ọgbà wọn á nìkan sí sẹ́yìn odi ẹ̀yìn odi ibi tí wọ́n sí lọ́jọ́ yẹn lọ́hùn ibẹ̀ ni wọ́n pè ní gidi ọjà lónìí àwọn tí wọ́n wá tẹ̀lé tẹ̀lé òkú yẹn láti ìdọ̀ka àwọn wá kọ́ abúlé sọ́dọ̀ rẹ̀ wọ́n tẹ̀dó síbẹ̀ wọn ò lọ sọ́hun mọ́ ibẹ̀ làwọn yẹn tẹ̀dó sí wọ́n dẹ̀ sọmọ ẹ̀ ọmọ ọmọbìnrin kan ló bí ọmọ ọmọ ẹ̀ kan wọ́n pè ní tòrò ìtòjọ́kùnrin ẹ̀ wọ́n pè ní àdìátú àdìátú yẹn iléṣà ló kọ́lé sí ọmọlé ẹ̀ ní iléṣà àwọn ọmọ ọmọ ni mo wí o ìyẹn gbọ́ torí ìgbà tá a jo tá a fẹ́ joyè tí ìjọ́nú fẹ́ joyè ọlájídé yìí ló jẹ adánláwọ̀ bàbá Yínká yìí ó fẹ́ jẹ oyè àwa ọmọ yẹn kan ọmọ yẹn náà kọ̀wé tiẹ̀ kó mu lọ sí tí a mu lọ sí ìkwárí pé àwọn ilé kì í ṣe ọmọ bàbá wọn bí báyìí báyìí báyìí ni wọ́n ti wá. ẹ ṣe bàbá ṣe fún àlàyé yìí. ìwọ̀nyí làwọn ọba tí àkọsílẹ̀ fìdí wọn múlẹ̀ nílùú ìbòkun ìgbà tí bàbá wa débẹ̀ ògbóni là ń jẹ́ láyé láíláí torí ògbóni mẹ́ta ló wà ní ilẹ̀ ìjẹ̀ṣà ògbóni òbòkun ògbóni ìjẹ̀bújẹ̀ṣà ògbóni ìkólé ògbóni òbòkun ògbóni ìjẹ̀bújẹ̀ṣà àti ògbóni ìkólé ògbóni ni orúkọ oyè ọba ìlú ìbòkun tẹ́lẹ̀ ògbóni tìlú ìbòkun náà máa ń pè tẹ́lẹ̀ kí wá ni wọ́n wá yí sí yípadà sí. ládémùrè ọ̀fìgbò. láti Ògbó ni ó wá yí padà sí Aládémùrè ti ìlú Ìbòkun orúkọ oyè ọba aládé tó bá jẹ nílùú Ìbòkun wá yí padà eh, ojú oró rí ọba Fáládé Adánláwọ̀ tó jẹ láàrin ọdún 1911 sí ọdún 1918 ní àwà yìí eh, ní wọ́n gbé wọ káàlẹ̀ sùn ibi ìlójú oró rí wọn mùsùlùmí ni wọn kí wọn tó jáde láyé. nọ́mbà nineteen fifteen. Hmm. ojú oró rí ọba ṣáájú ìgbé. nineteen thirty seven. ẹ̀sùnmọ̀. ojú oró rí ojú oró rí ọba ṣáájú ìgbé agbọmọlá ọgbọmọlá. Hmm ojú orórì ọba fájúyìngbé ọgbọ́mọlà ńlẹ́lẹ́yìí láwọn ọdún tó ti pẹ́ gbà sẹ́yìn láwọn ọdún 19th 1930s ni wọ́n jẹ ọdún 1937 ò ní wọ́n jáde láyé ọdún 1937 ò ní wọ́n ni wọ́n wàjà wọ́n wàjà ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún 1937. lẹ́yìn ni ojú olórí ọba John Awógbọ̀rọ̀ ó ṣègbè lójú sanra kẹta hmm. ẹni tí ó jọba nílùú ìbòkun ní ọjọ́ ẹtì Friday ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 1938 tí wọ́n gorí àpèrè àwọn baba ńlá wọn. ṣùgbọ́n o wọ́n kúrò lórí àlééfà lọ́jọ́ tí Èdùmàrè sọ pé ó tó. ìyẹn ní nǹkan aago mẹ́rin ìrọ̀lẹ́ ní ọjọ́ Wednesday ọjọ́ kẹjọ ni wọ́n jáde láyé ọjọ́ kẹjọ oṣù july ọdún 1959 ẹni ọdún méjìdín ní ọgọ́rin 78 years ni wọ́n kó tó di pé wọ́n jáde láyé. joseph Morunfola dada jmd anifalaje and ẹlẹ́rìnlá the second of ibokunland ó jọba láàrin ọdún 1961 sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 1968 John Ọlájídé Oyèkànmí and Adọ́láwọ̀ the fourth ìyẹn Adọ́láwọ̀ kẹrin ó jọba láàrin 1970 sí ọdún 2009 these were the first Ògbóni Babokun of Ìbòkun to wear a crown. ojú olórí kábíyèsí ọba dr John Ọlájídé Oyèkànmí JP Justice of Peace Adánláwò kẹrin Aládémùrè ti ìlú Ìgbógun àwọn jẹ lọ́jọ́ kejìdín bíbélì mímọ́ king james version quran rèé roman transliteration of the holy quran aago ìgbàlà agogo ìgbàlà rèé ẹni kírun. wípé ọba tó gbẹ̀sìn tó mẹ̀sìn tó lẹ́sìn tó tún lọ́lọ́rùn ni ẹ ṣe dáadáa nínú ayé nínú abáṣe lónìí fi pìtàn nípa wa lọ́la. ọmọọba tó jẹ́ obìnrin ìyẹn princess ọláyínká janet oyèkànmí ṣe lédè lẹ́yìn ẹ̀ o kábíyèsí sùn o. while Ọba Festus Kayode Awugboro and Ose the Fifth is the current monarch. Ààfin la wà yìí o. Ààfin ìlú Ìgbòkun la wà yìí. Láàfin ìṣẹ̀ǹbáyé la wà yìí. Ẹ ti rí i pé bí wọ́n ti kó ààfin fi hàn pé ọjọ́ ti pẹ́ ààfin ìṣẹ̀ǹbáyé rèé. Ọjọ́ ti pẹ́ nílùú ìbòkun tí ààfin yìí ti wà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba sì ti jẹ àwọn ọba tó ti jẹ nílùú ìbòkun nìwọ̀nyí. iṣẹ́ ń lọ lọ́wọ́ láti ṣe àtúnkọ́ àgbékalẹ̀ àwọn ilégbèé tuntun tó jẹ́ tìgbàlódé nílùú ìbòkun. ẹ jẹ́ ká dé ààfin ìgbàlódé tí wọ́n ń kọ́ lọ́wọ́ nílùú ìbòkun ṣé ọgbà bá tiẹ̀ fẹ́ kọ́ tuntun tìṣẹ̀ǹbáyé náà a gbọ́dọ̀ torí ẹ̀ wá wo dáwó lulẹ̀ tòró ńlá mọ̀ fífi tàn á fi ìṣẹ̀ǹbáyé nù bó tiẹ̀ jẹ́ pé àkíyèsí wa ni pé àwọn ibì kan nílò àtúnṣe ń bẹ̀ bóyá àwọn ọmọ onílùú ti wá ń ṣiṣẹ́ lórí ìyẹn àwa ò mọ̀ ṣùgbọ́n o ààfin tuntun ààfin ìgbàlódé tí wọ́n ń kọ́ lọ́wọ́ rèé nílùú ìbòkun iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀ a mọ̀ pé nígbà tí iṣẹ́ bá fi parí ilé alájà ni nígbà tí yóò bá fi parí ó ní láti rẹwà dáadáa ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé ká pa àwọn ilé tó ti wà látijọ́ àwọn ilé ìṣẹ̀ǹbáyé ìyẹn ò túmọ̀ sí pé ká pa á tì o bí iṣẹ́ ṣe ń lọ lọ́wọ́ níbí a pàrọwà pé kí wọ́n ṣe àtúnṣe àwọn ibi tó nílò àtúnṣe lára ààfin tàtijọ́ tó jẹ́ tìṣẹ̀ǹbáyé mo dolóríire lónìí ò mo dolóríire ṣe ni ayọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo dolóríire odò lórí ire líbòkun àdé ròre ni mi àdé owó àdé ọmọ wúlé ọ̀nì ní àdé ọ̀nì o ṣe ni ayọ̀ mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀ mo dò lórí ire ṣe ni ayọ̀ mi ṣẹ̀ṣẹ̀ mo dò lórí ire ṣe ni ayọ̀ mi ṣẹ̀ṣẹ̀ mo dò lórí ire yàrá ojú alẹ́ yàrá òye ọ̀rọ̀ èṣù ní jágbàmọ́ ẹ lẹ́nu gbogbo bí n ṣe fẹ́ tó yàn tó bẹ́ẹ̀ yàn jù bẹ́ẹ̀ lọ. ayé ní dàbù ni ìyànra mú ní kí níbẹ̀ bá mi gòkè lọ gbogbo oníkà rẹ̀ ń lálẹ́ ọlọ́run á lè jìnnà sí i lórúkọ jésù ti násárẹ́tì bẹ́ẹ̀ láàrí torí ọlọ́run lọ́ni ilẹ̀ kọ́ ni ẹ̀kúnrẹ́ hmm. ó dẹ̀ kí kálukú má relé ayé kẹlẹ́ máa bí sí kẹlẹ́ máa rẹ̀ sí ewì kọ́ nìkan la máa bínú ọ nìkan gbogbo ẹ̀dá nínú obìnrin àbá fọ̀bẹ́ gbé rí ti ń rò síbi ubi a máa jẹ lórúkọ jésù ọ̀nà yín. ọ̀nà àlà fún yín àìrójú ní bá yín ọlọ́run á túbọ̀ máa gbé yín aga ni yín bá ti mí ṣe bẹ́ẹ̀ kí mi ṣe bẹ́ẹ̀ ẹ̀ á máa rọ́wọ́ yọ ìbùkún lílá kí mi gbá ọlọ́run á ṣe fún yín o lọ́nà àrà lọ́nà ìyanu torí ọ ní sílẹ̀kùn ọjọ́ òní ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí ni a fi mí ṣe ni a fi mí sọ̀rọ̀ o ìyá tó bí ìṣe fẹ́ o. ọmọ yìí náà mi sáré káàkiri alẹ̀ wípé keye jọ nìyàn ọmọrin náà jọ nìyàn ìgbín bá dẹ̀ jọ nìyàn tán ayé ní í dàbù ayé ní í yàn ọmọrin ẹ̀ ní í àyà ní gbogbo egungun eléegun ọlọ́run ní jẹ́ kí n kọlu o tó ti mi yé yín torí ìhànra sí ìhànra da mítìnì ilé ọba ti tòrò rí ọlọ́run ní gbé síwájú ní ogun ọ̀run ní gbé síwájú ní ẹ̀ ní ìrìnà débẹ̀ o. Yorùbá Gidi